bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station ti dòde. mo kí onílé mo kàlejò mo kí lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà nínú ilé yìí mo kí gbogbo ojú tó ń wò mí káàkiri ayé ṣé yorùbá bọ̀ wọ́n ní ìlera báyìí òun náà lògùn ọrọ̀ ìlera lògùn ọrọ̀ orí ètò ìlera lògùn ọrọ̀ òun náà lẹ já sí lórí ìkànnì bàbá gbàgede mọ̀ tv ó ti tó ijọ́ mẹ́ta kan tá a ti ṣe ètò yìí kódà láti last year ni àmọ́ o lágbára ọlọ́run a fi eléyìí sí ètò ìlera lògùn ọ̀rọ̀ nínú ọdún yìí lágbára ọlọ́run a máa gbé oríṣiríṣiríṣiríṣi ètò a máa gbé wá fún yín tẹ́yìn náà ó sì máa rí wò ìlera wa dandan ni ká mójútó oògùn ọ̀rọ̀ tó ga tó láyé yóò sí kò sí béèyàn ṣe lè lówó tó tí ò bá ní ìlera irú ẹni bí ò lè gbádùn owó rẹ̀ àmọ́ téèyàn bá ní ìlera tó péye èèyàn sì lè jẹ ẹran tó ju erin lọ mo gbé arákùnrin arábìnrin kan wá síbí báyìí lónìí arábìnrin yìí àkàndá èèyàn ni ẹ mọ àwọn tí wọ́n máa ń pè lákàndá èèyàn bẹ́ẹ̀ ni àmọ́ o tóyìnbó bá sọ pé she turned her disability to ability irú ọmọbìnrin gan ló fìtì ẹ̀rọ oríṣiríṣi àwọn èèyàn tó jẹ́ pé bóyá àkọ́kọ́ ti ṣe ẹ̀yà ara wọn wọ́n á wá sọ díṣẹ́ àwọn á máa tọrọ owó kiri ṣùgbọ́n arábìnrin pẹ̀lú gbogbo challenges tó ní ó tún sì ń ṣiṣẹ́ takuntakun takun àfi bí ọkùnrin àṣé oyin àṣé àrà lóríṣiríṣi lóyin ń dá lára tá a mọ̀ <laughs> àṣé oyin àṣé oríṣiríṣi àrùn lóyún lè wò lára aṣó ti ẹ̀tún láwọn oògùn míì ta lè pò mọ́ oyin ẹnu arábìnrin yìí lẹ́ẹ̀tì gbọ́ kódà wọ́n ti sọ oyin di pé ẹ fẹ́ ṣe nǹkan bóyá ní ayẹyẹ ṣe àwọn a tún máa pákéèjì oyin nínú iléeṣẹ́ tiwọn tí wọ́n tún fún oyin tó jẹ́ pé ẹ lè fún àwọn àlejò tí wọ́n bá yín ṣayẹyẹ oyin tá a lè fi wá wo oríṣiríṣi àrùn arábìnrin yìí máa gbé wá tó yani lẹ́nu mo fẹ́ kájọ jókòó bẹ̀lẹ̀ jẹ́ kájọ jókòó ká sì tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kájọ gbádùn ìrìn àjò péréte tájọ fẹ́ rìn yìí lórí ọ̀rọ̀ ìlera lògùn ọ̀rọ̀ a ti máa ń gbọ́ oríṣiríṣi tó yin ṣe ẹ̀bá kan tẹ̀ lóhun olóyin méje àbò oríṣiríṣi nǹkan àmọ́ oyin tẹ́lẹ̀ yìí yàtọ̀ o n tó tún wá yà mí lẹ́nu ni pé alábara páàkàndé èèyàn òun lẹni tó tún ń tà á òun lẹni tó ń ṣe é òun ni mo gbé wá lónìí arábìnrin yìí gbogbo oríṣiríṣi itú tí oyin ọ̀ríjínà ń pa mi ò so oyin ìrèké àbòyín oríṣiríṣi tó wà o àmọ́ oyin ọ̀ríjínà gbogbo itú tó ń pa àti pé bí wọ́n ṣe ṣe oyin tiwọn tó fi yàtọ̀ sí gbogbo oyin tó kù tèmi ti rírí. Si ẹ jókòó kẹjá jọ pé àǹtí wa tó ń ṣe oyin yìí kẹjá jọ pé wọlé bákan náà ni pé kí ló fà á tó fi di ẹni tó jábarapá gbogbo ẹ̀ náà lẹ́gbọ̀n lẹ́nu rẹ̀ ó yá ẹjẹ́ á pè wọ́n wọlé. Ramadan Kareem oṣù ọlá oṣù alápọ̀nlé oṣù ìdẹ̀ra wọlé dépò pàtàkì lóṣù Ramadan jẹ́ ní gbogbo ọdún gbígbà àwẹ̀ lásìkò Ramadan fáwọn múmìnì àti múmìnà dodo ńlá dá lọ́wọ́ tó pọ̀ lọ́dọ̀ ọba Allah lásìkò Ramadan ọdún yìí ti ń ṣe hijra fourteen forty four oṣù alápọ̀nlé lẹ́tọ̀ tí yóò máa gorí afẹ́fẹ́ lásìkò Ramadan láti ìkànnì bàbá gbàgede ìmọ̀ TV iléeṣẹ́ bàbá gbàgede ìmọ̀ TV ti ṣetán láti kì í yín lẹ́yìn pẹ̀lú ètò Ramadan tí a pè ní oṣù al alápọ̀nlé. abala méjì la pè ètò oṣù alápọ̀nlé sí. abala kọ́kọ́ láti máa pàdé àwọn òòlà mọ́ òòlù. àwọn àfa ńláńlá èyí tó lọ́run gbà fún. níbi tí wọn yóò ti máa fi ọ̀rọ̀ ọlọ́run ọba Allah bọ́ wa. pẹ̀lú àwọn ìwà àti ìṣesí èyí tó yẹ lákòókò Ramadan àti lẹ́yìn rẹ̀. abala lẹ́ẹ̀kejì ń kán ibẹ̀ gangan ni mùdùmùdù. èyí táwọn èèyàn ti ń retí wà. torí ẹ̀bùn lọ́lọ́kan òjọ̀kan lẹ́ẹ̀mama láǹfààní láti gbà. lẹ́yìn tẹ bá dáhùn sáwọn ìbéèrè wa. tí ó bá di dédé aago mọ́kànlá àárọ̀ sí méjìlá àbọ̀ ọ̀sán. ètò oṣù alá alápọ̀nlé yóò máa gòrí afẹ́fẹ́ ní ìkànnì bàbá gbàgede ìmọ̀ tv. ẹ má gbàgbé wípé ẹ̀bùn pọ̀n nílẹ̀ fún yín láti jẹ mẹ́kà mbẹ́mbẹ́ báàgì rẹsì aṣọ kẹ́ẹ̀gì òróró kẹ́ẹ̀gì epo alukur'an ìwé alápọ̀nlé owó tùlùtùlù bẹ́ẹ̀ sẹ̀rẹ̀ ilẹ̀ náà wà ń bẹ̀ fún yín láti jẹ ẹ̀yin múmìnì àti múmìnà òdodo àkókò rẹ̀ fún yín láti ṣe onígbọ̀wọ́ ètò ramadan yìí tí kéékèèké ẹ̀yin náà ẹgbẹ́ ìpolówó ọjà yín wá àtètè bá yín polówó ohun tẹ̀ ń tà ẹ̀yin ẹ pè zero seven zero three eight two two six one six zero zero seven zero three eight two two six one six zero ètò oṣù alápọ̀nlé tọdún yìí ẹ ní fẹ́ mi ìsì ẹ̀ Ramadan Kareem. mo kí yín káàbọ̀ padà sí orí ètò tí a wà yìí hmm. mo ń sọ lẹ́ẹ̀kan pé oníkálùkù ọmọ Nàìjíríà ni wọ́n ń gbìyànjú láti rí i pé àwọn jẹ́ èèyàn fúnra ara wọn lẹ́yìn tí wọ́n bá ti kàwé tán tí wọ́n bá padà láti iléèwé oníkálukú ayé a máa ṣe kí lèmi náà fẹ́ ṣe jẹun ẹni tó wà lórí ìjókòó yìí orúkọ wọn a máa jẹ́ ayọ̀bámi àbí sista ayọ̀bámi ni wọ́n wà lórí ìjókòó yìí ẹni tẹ́ ń wò yìí ó jẹ́ àkàndá èèyàn odindi apá kan délẹ̀ ni kò sí ń bẹ̀ hmm. wọ́n sì tún jẹ́ ìyá ọmọ àbí. Hmm. Ah. nígbà tí mo gbọ́ sítórí arábìnrin tẹ́ ń wò lórí ìjókòó yìí mo jowú ẹ̀ gidi torí pé kò wọ́pọ̀ lẹ́ni tó wà ní kọ́ndíṣọ̀n tí sísá ìwà yìí tó ní làákàyè tó dẹ̀ tó ń lo tó ń lo làákàyè ẹ̀ bẹ́ẹ̀ pẹ̀lú pé kò sí apá kan tán sì tún ní ọmọ òkókó tí wọ́n ń tọ́ lọ́wọ́ sísítà yìí mọ̀ nípa oyin ó dìdí lọ kọ́ ni ó wá fi oyin pa oríṣiríṣi ìtú wọ́n fẹ́ fi sísítà yìí sílẹ̀ kó bá wa sọ̀rọ̀ lórí pródọ́tì tó gbé wá oyin ló ń tà jẹun lọ́wọ́lọ́wọ́ ẹ̀ kò níṣẹ́ kankan kí ló ṣẹlẹ̀ sí márèèjì ẹ̀ kí ló ṣẹlẹ̀ tó fi dolóyin báwo nìgbésí ayé ẹ̀ pẹ̀lú kọ̀ǹdíṣàn ọwọ́ kan ṣo tó kù kí ló ṣẹlẹ̀ sí mo fẹ́ kí gbogbo atẹ́tí gbọ́ ó yá ọ síta. ẹ ṣeun mo dúpẹ́ ẹ ṣeun mo dúpẹ́ fún àǹfààní tí ẹ fún mi láti wá síbí orúkọ mi ni ayọ̀bámi mọ̀síra mákindé ọmọ ìlú ọ̀ṣun state ni mo wá orílẹ̀ òwò gangan nìlú mi nígbà tí mo ń serve lọ́wọ́ ní two thousand and eleven ni mo ṣetán kúrò ní university of Ilorin èkó ni wọ́n fi mí sí láti wá ṣe àgùnbánirọ̀ two thousand and twelve february twelve mo kún mo lọ sí ìbàdàn kó ba lè dáná mi hmm. mo lọ máa ń ṣe àwọn program ngo tó máa ń ṣiṣẹ́ ká data pẹ̀lú àwọn social worker so mo lọ ṣèkan náà ní Ìbàdàn coming back sí Èkó padà ojú ọ̀nà Lagos Ìbàdàn express ní Ṣàgámù níbẹ̀ ni mo ti ní mo ti l'accident mm. a dúpẹ́ fọlọ́ àwọn tó kú nínú ìṣẹ̀lẹ̀ náà pọ̀ mm. ṣùgbọ́n mo dúpẹ́ pé mo wà lára àwọn tó yè mm. Ọlábísí Ọ̀nàbàjọ́ ni wọ́n gbé wa lọ ṣùgbọ́n a dúpẹ́ ìyá mi jẹ́ nọ́ọ̀sì ńgbà náà wọ́n sì wà ní service so wọ́n wá gbé mi torí Ìbàdàn làwọn òbí mi gbé so wọ́n gbé mi níjọ́ kejì tí wọ́n fi gbé mi lọ sí hospital ọwọ́ yẹn wú nígbà yẹn hmm. a rò pé hematoma ni pé tó bá máa wálẹ̀ hmm. ó máa ṣe gbé pàtẹ dúpẹ́ fọlọ́run pé apá ọ̀kan a hmm. mọ̀ pé ní tó ṣẹlẹ̀ kọjá apá kíkan lọ bàtà ó máa fi ṣe akànnà mú ọkọ̀ notice ni pé tí máa fẹ́ owó yẹn wúwo lára mi then tí máa fara kan nǹkan mi ò mọ̀ pé mo fara kan nǹkan oh, even ìyá mi tó jẹ́ nọ́ọ̀sì gan-an ó dáhùn ó dáhùn lórí irú kò tètè yé wọn torí ṣàǹkó ọ̀tọ̀ ni kéèyàn jẹ́ dókítà hmm. ọ̀tọ̀ ni kò jẹ́ patient fúnra rẹ̀ hmm. toródùn sọ pé àìsàn báyìí ló ń ṣẹlẹ̀ but eh, symptoms báyìí lè máa rí but ìwọ gangan ni symptoms tẹ̀ ń ká yẹn hmm. wá ń ṣe ìgbà yẹn láńtà sì wà wọn wá ní kí n gbé láńtà jáde pé kí n tiẹ̀ fọwọ́ sùbí láńtà yẹn wò ṣé kò jomi ni mo ní kò jomi bàtà máa fi yọwọ́ pòǹbí láńtà àṣepọ̀wọ́ ti rà so tí mo bá tọwọ́ bọ náà mi ò mọ̀ pé ó ń jó bọ́ gbà nǹkan mọ́ mi lọ́wọ́ mi ò mọ̀ ha ìyá mi ní wàhálà dé mo rò pé nǹkan ò ṣe mí náà ṣe pé nǹkan ṣe mí adó hospital normally a ṣe test ibẹ̀ láti mọ̀ pé physiotherapy nìkan ni solution hmm. wọ́n fún mi lóògùn because kò ń ṣe ń tọ́lẹ̀ fògùn mo ti ní injury mo ti ní láàrin breaker mo ní breaker plexus mi ti já láàrin spinal cord àti brain níbi ẹ̀yìn ọrùn báyìí òní wọ́n ń pè ní peripheral nerve tó ń connect bí a ṣe ń ṣe bá ṣe ń lo gbogbo apá wa kò ṣe pé jẹ́ ò lọ mọ́ bẹ ẹ̀jẹ̀ á máa lọ but signal tó máa wá láti brain in tó máa carry ẹ̀ lọ síbẹ̀ impulses kò connect mọ́ ó ti já kúrò a máa ní different types of that injury ó ní three stages ìmí máa wà press down ìmí bóyá ó rọ but the or ìmí abrasion which is the total cut off mm. and there is no surgery no professional tó lè lọ síbi sáìtì so ó ti já kúrò hmm. mo ṣáà ń ṣe physiotherapy mo bẹ̀rẹ̀ sí lọ àtọ́báníkè la ọwọ́ mi ò lè là ọwọ́ hmm. yẹn ò lè lè hmm. tọ́báníkè la ọwọ́ mi ò lè là tẹ́bá ní ẹ pàdé tọ́bá ní gbé báyìí kò sí tí mo lè ṣe ń bẹ̀ ó kàn wúwo lára mi ni a lọ sọ hospital fún odidi láti adéoyè hospital advance lọ sí UCH torí wọn láwọn equipment kan gbà tí mo dé UCH náà mo ṣáà rí i pé ten treatment section dẹ̀rẹ́ bí ẹ̀mẹ ẹ̀gbọ́n ẹ̀wà la máa ń pè per treatment section for the ten treatment section thirty three thousand naira là ń san gbà yẹn fún hmm. odidi ọdún kan àtàbọ̀ hmm. bí oníkálukú ṣe ń jí láàárọ̀ tó ń lọ síbi iṣẹ́ lèmi náà máa ń jí lọ sí hospital tí mo máa ń lọ lójoojúmọ́ ṣùgbọ́n gbà tó yá mo kàn jókòó mo rí pé ó kàn ń bíi pé ọwọ́ yẹn ò kàn kó má kàn dàbí pé ó kàn wà bẹ́ẹ̀ ni kò sí yàtọ̀ mo wá bi ẹni tó ń tọ́jú mi pé ẹ dúró ná ṣé bí ọwọ́ yìí ò ṣe ní ìgbà olówó yìí tó máa máa ṣiṣẹ́ wọ́n sọ pé a tó àwọn ò lè sọ pé torí fẹ́rífẹ́ra náà tó tóbi jù lára fẹ́rífẹ́ra bí tiny spaghetti ṣe rí o ní naf tó tóbi jù. Hmm wípé ọdún márùn-ún mẹ́fà òní mo sì lè máa wá mo ní ẹjọ́ sọ́fẹ̀ẹ́ ni màmá wa ṣe treatment ọ̀nàfẹ́ bíi ti báwo pé màmá sanwó náà ni mo ní so every ten treatment section ten ọjọ́ mẹ́wàá ló ń jẹ́ pé ten treatment ní thirty five thirty three thousand tí mo dẹ̀ mọ̀ pé ó máa lékún sọ́dún bíi mẹ́rin márùn-ún mẹ́fà so màá kàn wà lójú kan àwọn ní kò ń ṣe bẹ́ẹ̀ pé but it takes a long time kí nerve kó tó ṣe tán university of Warrington mo ṣe tọ́ pure chemistry you must study and mm. i'm a very inquisitive person mm. èmi dẹ̀ ní ìgbàgbọ́ kan tí ìyá mi fi kọ́ mi ni kéèyàn gba ìṣòro ẹ̀ mọ ohun tó ń ṣe ẹ́ kò mọ ibi tó ń lọ kò lè mọ̀ pé ṣé ìtọ́jú wà bí kò sí kò lè mọ ohun tí wàá ṣe so mo délé ń jọ yẹn mo dẹ̀ lọ sórí Google mo click on peripheral nerves injury brachial plexus gangan lórúkọ injury tó ṣe mí mo rí gbogbo prognosis tó wà bẹ ibẹ̀ ni mo ti fi tán fi yé mi pé surgery wà but fifty fifty ni hmm. surgery yẹn náà dẹ̀ lọ́wọ́ yóò lè láyé padà síbi tó wà mọ́ hmm. ṣùgbọ́n màá lè live independently kò ní jẹ́ pé màá wà directly independent apá ọ̀tún ni wọ́n fi bí mi ni mò ń lò at age twenty one mo ṣe bẹ̀rẹ̀ sí ń kọ́ láti lo apá òsì nígbà tí mo l'accident bí pé ìyá mi kéèyàn tún máa ṣe tún ọmọ ìkókó tọ́ ni wọ́n á bá mi wọṣọ ni wọ́n á wẹ̀ fún mi ni wọ́n bá mi clean up nítorí kò sí ntẹ́yìn ò lò mo ṣe kọ́ láti lò ní mo dẹ̀ ń ṣe service lọ́wọ́ mo tún ní problem lẹ́nu àìsí pé mi ò gba permission kí n tó travel ẹ̀yìn ẹ̀dẹ̀ fún mi ppa tí ló yẹ kí n máa hustle wọn ló yẹ kí n béèrè permission kí n tó travel lálẹ́ tí ẹyẹ èèyàn kan tó wà bẹ̀ ṣàwọn help mi mo tún wá padà wá sí èkó mo wá ń continue physiotherapy torí mi ò gbọ́dọ̀ physiotherapy is a very lovely treatment in short ẹnikẹ́ni kò sí gbogbo ìgbésí ayé kankan tí ò ní physiotherapist láyé treatment ìtọ́jú ara láì lo oògùn ni bí baby step bí kéèyàn ń kọ́ ọmọ rìn ni ṣùgbọ́n ni tó ní àlá tó ní àìsàn ló mọ̀ wípé àlàáfíà dé bò wọ́n tó bá ń ṣe á dàbí pé eré wo ni wọ́n ṣe rí ọmọdé ṣùgbọ́n tí wọ́n bá parí òun ló máa sọ iye ṣùgbọ́n bí ẹ bá ṣe wá ṣe ṣe physiotherapy tó tẹ bá ṣe physiotherapy fọdún kan straight tí ẹ bá fi ọ̀sẹ̀ kan àbí oṣù kan dúró iṣẹ́ tẹ́ ẹ ṣe lọ́dún kan gbogbo ẹ máa padà sẹ́yìn láti máa bẹ̀rẹ̀ padà again. Hmm. ìgbà tí mo wá wà lọ́sípítù ńgbà yẹn mo ṣòkòtò ni mo wọ̀ ńgbà náà wọn ò rí i pé ìgbówálẹ̀sẹ̀ mi jọ́ kejì so hmm. ẹjọ́ kejì so far pé torí pé kò kí n ṣe um, kò ń ṣe fresh wound wọn tó wọn lè suture ẹ̀ mọ́ hmm. so I'm a máa treat ẹ̀ ni mo dẹ̀ rántí gbà tèmi wà ní school ọmọ ṣẹṣẹ lèmi gbà tí mo ṣe tán school mo ìfẹ́ padà lọlé kan náà lecturer mi is a professor na professor uh, Belewu chemistry lèmi ti wà agric uh, là ń wà bọ́n wá ṣiṣẹ́ chemistry lọ́dọ̀ wa ń gbà yẹn èmi dẹ̀ ń tajà edman kankan gbà yẹn mo polówó fún wọn hmm. so mo ta fún wọn bí mo ṣe mọ̀ wọ́n nìyẹn mo wá ṣe tán wá ní à ah, mi ò fẹ́ para pé bọ̀ mo ní nǹkan tí mo fẹ́ máa ṣe so oko jachova farm kan wà ní school gbà yẹn làpálàpá tí wọ́n ti ń yọ diesel wọ́n pè ní biodiesel gbà náà lórí program tí wọ́n ṣiṣẹ́ lórí ẹ̀ mo ní mi ò má ìmọ̀ ṣẹ́ lọ́kàn lóko ibi tí bá wù àwọn ọmọ tó wà láàgíríkì gan ò ṣiṣẹ́ lóko ká tó wá ní ìwòwò mi ò fẹ́ wà lọ́gbẹ́ náà máa ní girlfriend kinní kan ló lọ fi sí pé àwọn ọ̀gá mi kan wà tí wọ́n wà táwọn jọ wà ní táwọn jọ wà lórí project yẹn ní department Dr. Adébáyọ̀ kọlọmba àfọwọkẹ wọn wọn sí láyé mọba pé kí n lọ bá wọn tí dókítà wa ti gbà pé kó wà ń bẹ kò sí problem dókítà náà ni alájà kò ń ṣe irú ẹ ní ìwà lọ sórí oko mo ní bàbá ebé mi mo ní mo fẹ́. ẹ má bínú torí àsìkò báyìí lè ṣe come across òní ni mò ń bá lọ báyìí sàn. so oyin yẹn ni mo fi mọ̀ lórí oko tí mo bá wọn ṣiṣẹ́ ní nursery. Mm. àwọn labour yẹn tó yẹ wá bá ní eh, bite mm. àbí ọmọ máa ń gbọ́ tán máa láwọn fi oyin mm. láti fi treat wound wọn. so gba tí mo l'accident mo wá pe ọ̀gá mi yẹn wípé mo rántí pé àwọn bàbá kìíní kan torí gba ara bẹ́nu ìlú pé wọ́n máa lo oyin pé kàn jọ University of London very big apiary tí wọ́n operate as a section ẹni yẹn náà ní chairman wọ́n bá mi fi oyin ránṣẹ́ hmm. mo wá mix oyin pẹ̀lú òrì torí mọ̀ pórí náà láǹfààní mo yọ òrì mo wá mix oyin yẹn pẹ̀lú ẹ̀ hmm. lẹ́yìn tí mo bá fi usual tí mo fi clean ojú wound mi òrí àti oyin ni mo fi ń pa ojú egbò náà and wàláì <laughs> ó yà mí lẹ́nu wípé less than two weeks mo ti a ti ń rí àyípadà tó ń jiná tí ò bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni tó ń jiná tó pé yà ìyá mi náà lẹ́nu torí gbà tí wọ́n ní mo fẹ́ ṣe ìyá mi ní ṣe o gbádùn ṣáàrẹ lọ bẹ́ẹ̀ fi ṣe experiment ṣáwọn tó wà lóko yẹn tó ń jẹ́ yàtọ̀ sí tiẹ̀ mọ́ nínú mọ́ mi ẹ má wọrí mo lò ó yà mí lẹ́nu yà yà mí náà lẹ́nu mo tún wà ní hospital ní táìmù kan ní tí mo ṣe physiotherapy náà ládé ọ̀yọ́ mo gbọ́ tí dókítà kan àti kan náà physiotherapy sọ̀rọ̀ pé ó ti ẹ̀ patient àwọn kan àánú ẹ̀ ṣe àwọn pé wọ́n ò lówó owó tó máa fi ṣe orthodox ìgbàlódé ó wọ́n pé but the cheapest treatment tán bá ní tán bá rí original one Mm bí mo ṣe fetí kọ mo bá sọ fún wọn pé ah, ó má yà mí pé original omi wà kò jìnnà tó tó yẹn lọ́wọ́ ni àmọ́ ìṣirò mo níbẹ̀ ni ìtí mo lò kún lẹ́ mo wá fún wọn pé kí wọ́n fún dókítà náà ìṣọ́bí ò tí ì parí treatment tí dókítà ti tán wá tán ní àṣìṣe ìyàwó mọ̀ pọ́lì jẹ́ ọ̀rùn sí wàṣà ipe wound máa yẹn pé because tí ó bá lọ jẹ́ fẹ́ kọ́ni ni àpadà sábúrú ló máa tún hmm. ṣẹlẹ̀ èmi dẹ̀ mo dẹ̀ ṣíṣe gbogbo yìí mo ṣe ń gbìyànjú mo taṣọ rí hmm. mo mu beads mo ta bàtà kò sí tí mi ò ṣe mo wá wò ó pé ah, ọjà títà aṣọ bàtà dẹ̀rẹ́ àtago tó ò bá lówó tó pọ̀ ọjà tó pé every week ní oríṣiríṣi nǹkan wọlé ó máa difficult láti tà nínú àánú ọlọ́run during that period mo lọ́kọ táwọn òbí mi ti wò pé ah, ta ló máa fọ́ lọ́wọ́ kan mm. ẹni tó pé gan-an kò tí ì rọ́kọ ambulance ta ṣe àdúpẹ́ fọlọ́run mo lọ́kọ ṣùgbọ́n tí mo ṣáà mi àtọkọ mi ló ń ta bàtà ni àjọ ń ṣe ọgbà tí wọ́n rí pé àfi ah, bẹ́ẹ̀ ni much of customer owó la need owó ìdẹ́rẹ̀ kò sẹ́bi ta flẹ́rì yẹn ó yí kí ló dé tí mi ò continue láti máa ta mo dẹ̀ ń ta díẹ̀díẹ̀ láàrin àwọn òbí mi tẹ́lẹ̀ bí mo ṣe bẹ̀rẹ̀ sí ah, àwọn parents wọn dẹ̀ kó máa bí packet torí ibi tá à ń gbà fi bẹ́ẹ̀ láyé. báwo lẹ́yìn ṣe ń rí. so university of Ilorin yẹn mo wá sọ fún ọ̀gá mi gbà yẹn mo sọ fún pẹ̀lú pẹ̀lú pé kànjọ pé mo fẹ́ máa ta oyin university of Ilorin àwọn náírà pé mi ò lè máa ta university of Ilorin pé kò ní òkèlè pé mi wọ́n wá direct mi sí kọ́nà àwọn farmers tí wọ́n mọ̀ wọ́n wá ń gbé keg fún mi mo bẹ̀rẹ̀ business pẹ̀lú fifteen thousand naira hmm. keg òyìn kan gbà yín twenty thousand fifteen thousand so màá wá rọ ọ̀rẹ́ ìyá mi kan náà tí ó jẹ́ ẹni tó ń ṣiṣẹ́ ṣiṣẹ́ ni wọ́n direct mi lọ sí Ògùnpa nìbàdàn pé màá rí ike thirty five eh, two point fifteen gbogbo ẹ̀ thirty measure kalẹ̀ màá kàn rọ mọ́mí wa náà ní ẹni tó ń ṣe sticker mo fi ṣe sticker dítù pé mo lọ sí ilé ìwé mo dẹ̀ ní ẹni tó jẹ́ pọ́lá kíkanjú iṣẹ́ tẹ́lẹ̀ so mo bẹ̀rẹ̀ sí làpẹ́yà tí n bá lẹ̀ mọ́ ẹnikẹ́ni tó bá rà wọ́n á lè mọ̀ bí tó wọ́n á lè contact ṣùgbọ́n àtìgbà tí wọ́n kọ́ bẹ̀rẹ̀ was a big huge problem láti káwọn èèyàn hmm. ti accept pé original wọn ni so ọ̀pẹ lomiì máa ní kó kọ́ lò kó tó sanwó máa wá bẹ̀ ọ̀bọ kan jọ kán má parọ́ o kán bẹ̀rù ọlọ́run pé kán lè sanwó bí mo ṣe bẹ̀rẹ̀ ni péjọ kan mo wá lọ sí ọ̀dọ̀ ọ̀rẹ́ mi ní tó ní tó ń ṣiṣẹ́ ní akílò ah, orúkọ bet company ṣe sure bet ni ó opposite ní amasha ní Surulere torí kò ẹ bá wọn polówó nìyẹn. Ah, hmm. mo wá lọ sí supermarket mi mo ní supermarket kan tó wà nítòsí ń mo kàn approach bàbá ibo ni pé kàn jọ mo fẹ́ máa bá wọn ta wọn tẹ̀ sí gbogbo mo mo fẹ́ máa ta oye fún wọn báyìí ní àkínjọ báwọn ṣe tajà ni pé kí n wá ń jọ mi mo padà ń jọ mi mo gbé fún bàbá yẹn wọ́n bẹ̀rẹ̀ sí kọ́kọ́ rajà fún mi six thousand three hundred and fifty naira lọ́jà tára lọ́wọ́ mi lọ́jọ́ náà supermarket yẹn ni supermarket àkọ́kọ́ pharmacy ní Masha tọ́kọ́ bẹ̀rẹ̀ sí ń gbà yín lọ́wọ́ mi torí pé oríṣiríṣi èèyàn ló ń rìn dé supermarket tẹ́ ẹ̀ lè mọ̀ ó fún láǹfààní first person tó fà rajà lọ́wọ́ mi àti east náà ti pè mí láti Enugu wọ́n ní èèyàn kan ló fi tíì yẹn oyin yẹn serve tíì fáwọn lẹ́nu gun hmm. àwọn wá rí lára ẹ̀ pé bó ni wọ́n ti tàná wàrà àdírẹ́sì kò gbà á ah, èkó tí mo wà náà ni ah, kò sí problem bọ́lọ̀ ń ṣe bẹ̀rẹ̀ sí ṣe nìyẹn so ibẹ̀ láti ṣe supermarket ṣùgbọ́n gbàtà wá rí i pé oyin ti wá pọ̀ níta oríṣiríṣi ti ń ta oyin fake ti pọ̀ gan-an fake ti pọ̀ ọdún hmm. pé fake ò pọ̀ tó wípé oyin wà contaminated hmm. torí ọ̀tọ̀ a lot of original one làwọn èèyàn máa ń pè ní fake Mm. fake gangan náà claim as original mm. tẹ bá rí pé tẹ bá ròyìn èkó dàbí oyin dúdú tẹ má sábà rí mm, táwọn kò bá tí dúdú àwọn kò tí gbà pọ̀ original ni ṣùgbọ́n different colour of ọ̀nì la ní iṣọ́ tó yin white wà ní tó yin bá jẹ ló máa determine tó máa jẹ oyin dàbí ẹdìyẹ ni ṣàbúgbà mi ẹyin ẹdìyẹ mi máa yellow ìmí máa blue nínú kí n tán bá jẹ ló máa determine bóyin ṣe rí nìyẹn ìmí ìgànfẹ́ lè ní red colour tó bá yẹ kó oúnjẹ tó jẹ wà very colourful adẹ̀ní táwọn pè ní bitter honey tó yẹ pé tẹ bá tèsè ó dùn ó tún korò hmm. irú àwọn oyin tó bá yẹ pé wọ́n jẹ ewé dóngóyàrò hmm. wọ́n jẹ kòkó hmm. náà máa ń korò báyẹn so wọ́n tún ní àǹfààní gbogbo tóyin tóyin bá wá jẹ tẹ bá gbọ́ tẹ máa ní oyin kan èèyàn kan ó da ìkan ṣiṣẹ́ jù kan lọ kó ṣe pé oyin ẹnìkejì yóò da eyín tí oyin ẹnìyẹn jẹ́ ó ṣeé ṣe ní tó láǹfààní lára ju tó ní ẹnìkejì lọ ìdí nìyẹn tó fi ṣiṣẹ́ jù kejì lọ so téèyàn bá bá a tán bá sọ pé àwọn fẹ́ ròyìn táwọn ará ò da mi ò kì í bẹ́ láti tajà fún yàn hmm. màá bí ni pé yín tó ń rí yín tó ń lò kí ló rí tó fi ní kò da hmm. màá educate ẹ̀ màá jẹ́ kó yé hmm. because lẹ́yìn ìgbà tí mò ń tó yìn mo máa ń láì kí n ní ìmọ̀ nípa nǹkan tí mò ń ṣe mo wá padà lọ sí school mi ọ̀gá mi fa mi lé Dr. Tella lọ́wọ́ àwọn méjèèjì àwọn ni Ọlọ́run bá fi ṣe gàtíra fún mi torí wọ́n gbìyànjú fún mi lọ́nà pọ̀ wọ́n á ní mo fẹ́ kọ́ pa oyin ọwọ́ òdẹ̀sí mọ́ngbà náà <laughs> wọ́n wá ní à ah, báwo mo fẹ́ ṣe mo ní kán má wọlé pé ṣe bí mo ti ń rí bí gbé mo ti ń ṣe fídíò pépé mo ṣáà fẹ́ mọ bí a ṣe ń produce oyin ibẹ̀ ni àwọn náà kọ́ mi bá ṣe ń lo oyin so mo mọ bí wọ́n ṣe ń keep bees bọ́n ṣe ń keep bees náà dẹ̀ ni mo mọ bí a ṣe ń lo oyin so my knowledge in chemistry ó jẹ́ kó ṣàǹfààní fún mi mm. láti mọ ti fún tẹ̀dọ̀ oyin màá lè sọ pé nǹkan báyìí báyìí ló dáa àwọn nǹkan báyìí báyìí ni oyin ò dáa fún so gbàtà wá ń ṣe lọ oríṣiríṣi wà òkè báwo la ṣe wá fẹ́ yàtọ̀ so that kò kàn ní jẹ́ pé you are just selling honey ẹni ẹni short ẹni tó lójú ti gan ta oyin so báwo wáyé sọ pé tiẹ̀ ó yàtọ̀ sí ti tàwọn yòókù ibẹ̀ mo ti wá mú àbá ọ̀rẹ́ mi kan ti fi hàn mí rí tí mo rí lórí internet pé ẹ lè fi ewé àti egbò kẹ́ mix ẹ̀ mọ́ oyin toro oyin gan fúnra ẹ̀ jẹ́ preservative fúnra ẹ̀ torí is an immortant only very good ó dé lot of properties nínú tẹ́fìlẹ̀ tó fi ń preserve nǹkan ibẹ̀ láti wá kọ́mọ pẹ̀lú àwọn oríṣiríṣi oyin but mi ò kàn fẹ́ a máa ń gbọ́ pọ́n ṣe oyin ginger and garlic à ń gbọ́ oyin ginger and lemon but mi ò kàn fẹ́ ṣe oyin ṣá torí pé ń lò mo fẹ́ make sure pé ó solve a pain point mm. so pẹ̀lú ìmọ̀ chemistry mi mo wá mo ṣe research fúnra mi mo wá kọ́mọ pẹ̀lú oyin àti lemon pé nǹkan tá a ní lágbègbè wa tó jẹ́ pé táwọn èèyàn bá fẹ́ lò kò kí ń rọrùn torí pé tá a bá fẹ́ ra lemon gbà mí a lè má ètè rí toró lásìkò tá a bá tún rí ó ṣeé ṣe kó má lomi inú tá à ń tètè rí fún mo wá rí pómi yẹn gan ni tó kéré jù lára gbogbo tá à ń láǹfààní fún hmm. epo ara ẹ̀ àti gbogbo ṣáàf tara àti eré ó ní àǹfààní ju omi lásán lọ mo. lẹ́mọ̀ bẹ́ẹ̀ mo wá collaborate mo wá àwọn tọ́jọ́ ń ṣiṣẹ́ mọ̀ instead kí n túṣe máa dry fúnra mi àwọn tó ní company tó ń dry tán export outside the country tó dẹ̀ ti wà certified by NAFDAC and even international body mo wá sọ fún gbogbo ṣe lè bá mi dry lẹ́mọ̀ a rí i pé wọ́n lè dry ó ní two types of drying tó máa lọ dehydrator tàbí freeze dryer freeze dryer is the most expensive to even run it is expensive so but ó máa fún wa ní the purest form and preserved lemon powder ibẹ̀ láti wá ṣe lemon powder àwa máa infuse certain quantity tí mo ṣe research tó máa ṣàǹfààní tó máa equivalent ti vitamin c téèyàn máa lò fún ikọ́ ìfẹ́ tí ò gbọ́ àbí ìtọ́yẹ pé ó gbọ́ gan àbí ìkàtà àdìlá ikọ́ ife bẹ́ẹ̀ ni kọ́tán ti ń wúwú tó pọ́n ti lògùn wọ́n ti lo antibiotics wọ́n ti sú wọn tó yẹ pé antibiotics ò ṣeé lò fọmọdé gan fúnra ẹ̀ torí kò gbọ́dọ̀ pọ̀ jù lára àbí ìtọ́ ti lò lò lò mo wá infuse ẹ̀ pẹ̀lú ginger ginger dẹ̀ ní very a lot of strong properties inflammatory and the like so I was able to create a recipe mo wá fi lemon àti ginger mo infuse ẹ̀ sínú oyin ó ní iye ìgbà tá a máa infuse ẹ̀ ó yàtọ̀ sí àpò èèyàn tó máa láwọn ti ròyìn àwọn ti dàpọ̀ mọ́ àwọn kò dàbí títí mo ní there is an art and science to everything hmm. tó bá yẹ pé kò sí art and science to everything everybody ló yẹ kó máa ṣe coca-cola everybody ló yẹ kó máa ṣe nǹkan so àmì ìṣe pọ̀ mo wá farabalẹ̀ mo kọ́ tà fáwọn tó jẹ́ kọ́sítọ́mà mi kan mo kọ́ play research mo fún wọn kán lò wọ́n fún mi feedback mo wá lọ lab fún ara mi mo fún laboratory analyst kán bá mi analyze ẹ̀ kí n mọ̀ how effective it is torí mo mọ̀ pé we're in the world that we have a lot of people people just pick anything mm. so i don't just want me ò kàn fẹ́ launch ẹ̀ just because i'm mi ò ń bẹ́ láti pé mo fẹ́ tà fún yàn mo ti ń tà lọ́ndàjì but mo ṣe lab àti mo ṣe lab mo wá process mo lọ sí NAFDAC kí n tó rí i pé mo bẹ̀rẹ̀ sí ń tà mo make sure pe NAFDAC kì í fóun so mo ti run analysis fúnra mi mo dẹ̀ tún submit fún NAFDAC àtọ́gbẹ́ fún NAFDAC so gbàtà àwò àtúwárán tí pọ́nlọ́n tún wá bí lásìkò um, um, covid covid no wa fún mi ní mọ́ initiative a lot of people no know gbogbo nǹkan tá à ń sọ yìí ní àsìkò covid black seed tá à ń pè sada òun náà ó wà ń bẹ̀ táwọn èèyàn lò mo wá tún lo black seed yẹn náà mo infuse ẹ̀ certain quantity pẹ̀lú àwọn nǹkan míì mo fi sí oyin mo fi onion even ó recipe tá à ń jà láti include lọ́wọ́ bá bí onion ṣe wà yẹn <laughs> àlùbọ́sà ní àǹfààní tó ń ṣe burúkú ní ara fún arthritis <laughs> fún cough fún kàtà wọ́n máa ń pè nǹkan ní antihistemi tẹ́bá ipò máa ní tí ẹ bá ní tó um, tàbá tí imú bá tẹ́bá ní kàtà tó omi yọ ní wọ́n ní pé kó lọ lo um, piritin tàbí loratidine ní tó wà nú ẹ̀ korí tí òun ṣe ń tó pè lóró wọ́n ń pè ní antihistemi láti dry sinuses sinuses means pé gbogbo kọ̀ọ̀kọ̀rọ̀ imú tó ń dùn onion ní antihistemi tá à ń sọ yìí tẹ́ bá wò láàrin ẹ̀rẹ́ kí n fún wa ní kóòtù kan tí òtútù bá mú ìṣẹ̀lẹ̀ yìí tẹ̀wọ̀n nílò ìbò ẹ mú àlùbọ́sà ẹ rẹ ẹ wọ socks kẹfì àlùbọ́sà sí abẹ́ ẹsẹ̀ yín hmm. ẹ tún wá mú àlùbọ́sà ẹ fi sí ẹ̀gbẹ́ ibi ẹgbẹ̀rí níbi pílò hmm. tí ẹ dẹ̀ ní ikọ́ tẹ bá máa jí ní ìjọ kejì àbí tẹ́ńsán lọ ó máa ti reduce bó ṣe fún ọmọ ìkókó ló ní kọ́ tó ní kàtà báyẹn tẹ̀wọ̀n púpọ̀ dẹ̀ lógún tẹ̀lé lò fún tó ní èjì ẹ ṣe fún ní almost days repeated àwọn àgbàlagbà ẹ máa rí kó máa reduce kó máa lọlẹ̀ so gbogbo nǹkan báyìí ni orthodox gbogbo tó bá ní ẹ paracetamol kìíní kan máa ewé jogbo ewé pátápátá ni wọ́n lọ hmm. tó wá ṣe sí in a different form tó wá fi sí capsule fún wa hmm. so kábàlẹ̀ ní different variant uh, lemon and ginger yìí ó ṣiṣẹ́ fún ikọ́ kàtá ìtí ò gbọ́ ìtó ti gbọ́ ìtọ́ ẹ̀kọ́ ohun ọ̀lẹ́ ló ń dá antibiotics fọmọ ó tún wá ṣiṣẹ́ fún weight loss Hmm. tó bá lò very early in the morning on a, on a, with a warm water on an empty stomach lemon and ginger honey bẹ́ẹ̀ ni sà wọ́n máa lò ó kán tó bẹ̀rẹ̀ kí wọ́n ṣe kí ni wọ́n ti wo weight wọn wọ́n dẹ̀ make sure pé kò ṣe gbígbà tán lò tán o wọ́n tó wá kó àmàlà <laughs> àti ògúnfe àti tinú ẹran torí tá a bá ṣe ń yọ kúrò àgbẹ̀ ọ̀nà ti dá padà mo nìkan náà àwọn tí mo ní mo tà fún ó kàn ló ń béèrè ẹgbà mi òun lọ sí hospital mi ò tiẹ̀ kò mọ̀ pé weight loss òun kàn ń lò bẹ́ẹ̀ very early in the morning ló wá ní ah, ẹ dákun òun mà ti lọ sí òun béèrè pẹ̀lú ṣé èsì pé nǹkan mọ̀ òun máa ń gbẹ̀ wọ́n wá owó ìtàn òpin kílò bẹ̀rẹ̀ sí ń jẹ́ lẹ́jọ́ mẹ́ta kan wọ́n ní no it's just one um, herbal honey ìyẹn ni you are taking lemon and you are not saying just you are not complaining you are losing weight you will lose weight because you are fit farm before ìyẹn ni really ah so ó tó jẹ́ kí inú mi dùn sí pé nǹkan tí mo ló ń ṣe ó ń ṣe kò ṣe pé mo sọ̀rọ̀ tá a bá lọ tá a bá lè Google Katra Enterprise tá a bá wò lórí Google wọ́n máa rí a lot of review nípa ọjà tá à ń sọ tí a lot of people sọ pé àwọn ò mọ̀ wípé ikọ́ tó ti ń wú àwọn táwọn ti rò pé ikọ́ ti ń wú bíi a month two months tí ò lọ ìkan náà muslim brother wa kan náà yọjú sí tọ́nà ọmọ àwọn ọmọ ọdún méjì wọ́n ti lọ sọ́sìpìtì wọ́n ti ní kọ́ lọ wá òye pé because ikọ́ yẹn ti pọ̀ jù lọ bá pè mí wọ́n mú wá ní òkè má jẹ́ fún yín lóyún nìkan mo fún yín ní lemon and ginger pẹ̀lú láti pẹ̀lú ẹ̀ wípé ẹ máa foyin sínú oúnjẹ fún toró máa ń build immunity ọ̀pọ̀ èèyàn kàn máa wò pé àkílẹ̀ ah, lọmọ yóò sábà sick tẹ́ bá ń fi omi sínú oyin nìkan sínú omi láàárọ̀ láàárọ̀ fún gbogbo ẹbí ẹ máa rí pé immunity àwọn ọmọ máa build up ẹ níwọ̀ expose unnecessary àìsàn gbogbo ikọ́ ẹ ẹ orí fọ́ lónìí ó rẹ̀ lọ́la toró ó ní energy ó ní glucose and carbohydrate nínú that will energize you especially àsìkò àwẹ̀ tá a fẹ́ bẹ̀rẹ̀ kẹ́ ẹ tó jẹun sínú tán ẹ fi oyin kẹ́ ẹ mú tàbí kẹ́ fi black sun ni kẹ́ fi mú kọ́ ẹ máa rí pé you will not get tired especially with our present weather ọwọ́ àlòyìn ṣọ́tẹ́ ni ẹ pè mí jọ́ kejì sà ikọ́ yìí ti ń lọ oṣù kan o ìjọ́ kejì náà pè mí pé ha torí kátà orúkọ brand mi lòjọ́ ìjọba ń pè mí kátà wà láà olóòrùn jẹ kátà ìbọlẹ̀ wà láti jọ ẹ̀ tí mo ti ń dáàbò kò lè yẹ yín àsìkò tá a lè sùn gbogbo àtọ́wọ́ ẹ̀ ń rúkọ́ ọjọ́ kejìlélẹ́ ọmọ ìmọ̀ àti sùn àmọ́ àgbọ́kọ́ lòrùn inú tèmi náà dùn because kókó ń ta bá ń ṣe product fún kò ìmọ̀ kàn ṣe torí pa fẹ́ ṣe but kó solve a pain point a problem so black seed yẹn náà ó wúlò because ọmọ mi àkọ́bí mi ní asthma black seed pẹ̀lú ọ̀rìn yìí mo ní mò ń lò fún mo ò lè káyé customer tó sọ fún náà kó ti reduce episode asthma ìtọ́ ikú bí ọmọ tẹ́tẹ̀lẹ̀ almost every time ló máa ń gbé lọ sọ́sùn tó máa nobilize ó ti lé ní ọdún kan nísìnyí tí ọmọ mi ti lo nebulizer aside tó bá ta bá ṣe precaution gbogbo precaution tó yẹ ká ṣe àdé ń lò báyìí arthritis same thing cinnamon tá a ṣe náà fáwọn tó ní diabetes or blood pressure so oríṣiríṣi o ní à ń ṣe. madam ayọ̀bámi monsurat àkàndé ẹ ṣeun yàtọ̀ fún oyin bóyá fàpẹẹrẹ èèyàn fẹ́ fún èèyàn fẹ́ fi oyin fúnyàn ní gift ǹjẹ́ ó ní nǹkan kan tẹ̀yìn ṣe lé lórí náà àbí à ń ṣe patí àfẹ́ ha fáwọn èèyàn ṣé ó ní nǹkan kan pákéjì tẹ̀ ṣe fún. bẹ́ẹ̀ ni ó ní pákéjì àsìkò ìgbàlódé la wà yìí ṣe mọ̀ pé ó ní ká máa creative ká máa innovate mo sọ lẹ́ẹ̀kan pé mo rò pé gbàtí gbogbo ti ń ṣoyin kí la tún lè fi dá yàtọ̀ mo rìsáàtì mo rí pé wọ́n máa ń fúnyàn ní pé ṣọ́ọ̀bù nílò ìbò tó máa ń fúnyàn ní oyin nǹkan ńlá òní wọ́n gbé fún àwa bẹ̀rẹ̀ pẹ̀lú ara wa láàrin àwọn ọ̀rẹ́ náà la sọ pé kò tẹ́ bá fẹ́ ṣe o àpòpọ̀ òsì wọn náà bá ní à kí ni ilé oríṣiríṣi tẹ́ bá wo lójú àwòrán wa yìí eléyìí wọ́n fi ṣe wedding sọmẹ́dá yìí wọ́n máa pín ní ọ̀rọ̀ plain on ìlú. ok sticker wọn gan wà nbẹ. bẹ́ẹ̀ ni a máa design sticker wọn síbẹ̀. ẹ tún máa design sticker ọkọ àti ìyàwó. bẹ́ẹ̀ ni ẹ máa wá lẹ̀ mọ́ báyìí. bẹ́ẹ̀ ni òun rèé o. nínú ìwé tó wà lọ́wọ́ mi yìí eléyìí ti birthday bàbá kan ni seventieth birthday ó la ṣe a máa design tẹ́ bá ti rí ẹ̀rí bá design wọn síbẹ̀ orúkọ bàbá rẹ̀ design tiwa ló wà lẹ́yìn. tẹ wá lẹ mára oyin yẹn wá fún àwọn èèyàn. different interbafe ah ní specific plastic Do a ní oríṣi plastic tá à but all depend on the class of thing you want how classic you want but we ensure that we give you a classic thing tẹ pé nǹkan bá ẹtí wọ̀gán bá mú wò wà ní value for owó tó ń ṣe hmm. ó lè jẹ́ plain honey ó lè jẹ́ black seed honey ó lè jẹ́ honey with uh, lemon and ginger ó lè jẹ́ zobo honey a tún lo zobo olèlè ewé zobo táwọn èèyàn rò pé àkànmú zobo zobo ní oríṣiríṣi tó ń ṣe lára wọn lọ fún menstrual cramp àfi àwọn tó ní diabetes ń lo zobo ẹni tó bá ní menstrual cramp tó bá fi zobo àti ginger tó bá fi sí pẹ̀lú oyin iṣẹ́ ọ̀tọ̀ọ̀sẹ̀ wọn máa bèrè ní pé ẹ dákun ibo ni menstrual cramp yìí ò lọ hmm. fáwọn tó ní diabetes fún cholesterol level control onzobo so àtúwàwò tẹ́bárẹ́ lè báyìí tó bá ti tẹ̀ instant zobo ní ẹwà ń biṣẹ́ instant kò ṣe máa dààmú owó zobo tó o mọ̀ bóyá o mọ tán kòkò mọ́ra wọn rọra ta díẹ̀ sínú hot water kò fi ice sí the zobo one is ready you can take it with your food ẹ lè jẹ́ pẹ̀lú tó ẹ lè ṣe pẹ̀lú bread ẹ lè jẹ́ pẹ̀lú oat oríṣiríṣi làwọn èèyàn fi ń ṣe cinnamon wà bẹ́ẹ̀ náà tó jẹ́ pé àwọn èèyàn lò kókó kókó ni kókó wa tá à ń lò kókó kòkó yìí tí ó yẹ kí n ṣe kòkó yìí pé mo rántí lóòótọ́ ńgbà tí mo wà ní orí bed accident yìí hmm. mi ò rórun sùn for good two weeks ni mo kàn máa kàn sùn bíi kí nǹkan ọ̀run forí lé nǹkan ni mi ò sùn kò sóògùn oorun tí wọ́n fún mi ọ̀rẹ́ wọn mú wa wá dé láti hospital jọ ìgbà wọn pé kan náà àwọn nutritionist àwọn hospital máa mú kòkó wà nípa àwọn patient náà dẹ̀ sọ pé ó ṣiṣẹ́ pé kòkó pé kí wọ́n bá fi fi sínú omi tó bá kàn gbé mu pé kò kàn ní sùn rárá kó wọ́n máa relax ṣàbọ̀ngbà mi a máa sùn a máa dìde ara ṣe máa ara wa ò relax mm. ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ń lò mi ò sùn kò ń ṣe pé yóò gbọ́n tí màá yẹ ti sùn bọ́ mo rí pé i'm not worked up mo dìde mi ò dìde pẹ̀lú ìnira but mo ara mi wà relax ìgbà tí màá fi lò for the second week mo rí pé mo ti ń sùn presently tó pé mo lọ́sàn-án gan mo ń tògbé mm. lórí àga ibẹ̀ ni mo ti wá wò pé mo ti wá bẹ̀rẹ̀ sí ṣe research lórí ẹ̀ mo wá rí pé because of my balance chemistry mo wá rí pé it has a lot of properties táwọn èèyàn kan rò pé kòkó wa ṣá chocolate nìkan hmm. ibẹ̀ náà láti wá kó wọn àtàwọn nǹkan míì pọ̀ tàtí wá fi come about cocoa honey hmm. because honey fúnra ẹ̀ náà ní àǹfààní tó ṣe so instead kan ṣe máa wá lọ́tọ̀ọ̀tọ̀ ooru small package tó lè fi sínú báàgì tẹ́gbọ́n tó bá ń travel wàá mọ̀ pé yes so it was made in form of all their all food supplements bá a ṣe ń lo supplement fúnra láti jẹun hmm. so instead táwọn máa lo oògùn ó yẹ kó jẹ́ pé oúnjẹ ó yẹ kó jẹ́ oògùn because they say when you feed your gut you spend less to your doctor but you don't feed your gut with good food you spend more to your doctor. pálí yìí nǹkan báyìí kí nìyẹn wà. ṣẹ́rí aside ti sọ fún mi àyè àpè pálí yìí ní healthy wholesome healthy gift boxer tẹ bá rí i pé a ṣe ní ṣe oyin box yìí hmm. ìtẹ̀lẹ̀ gbé báyìí oríṣiríṣi oyin ló wà bẹ́ẹ̀ àwọn product yìí tó wà bẹ́ẹ̀ kéékèèké ẹ̀ lélẹ̀ nílẹ̀ làwọn ilé òun la ṣe ṣẹ́tì eléyìí pẹ̀lú sinamọ̀ mi léyìí páàkì bá ṣe wá páàkì apá pẹ̀lú international standard barcode wa anywhere in the world tẹ bá scan ẹ̀ ló máa gbé jáde hmm. work with international barcode ah. torí iṣẹ́ mọ̀ pé iná àárín àgbà náà lè sọ pé tọ́mọ bá máa ṣiṣẹ́ kó ṣe láṣẹ dájú hmm. so kò ṣe barcode tí eh, àwọn kan kàn kó rárá o à ń sanwó lọ́dọọdún láti retain barcode tọ́ bá scan barcode yìí ní anywhere in the airport somebody ẹ̀wọ̀n mọ product yìí to bring out the details of the product níbi that every details about it so eléyìí bó ṣe wà yìí tá a bá já yìí tá a bá ṣí ẹ mọ bá ṣe máa ń ra oògùn hmm. tó máa ní kíní síìlù lẹ́nu eh. bẹ̀ ṣe máa já nínú ẹ̀ náà ní síìlù yẹn wà nínú ẹ̀ tó wà protected just like all this year. yẹn. àgbà ilé náà the same thing. bẹ́ẹ̀ ni ọ̀nà mi sì so aside pé síìlù ẹ máa lẹ́yìn tó bá jẹ́lẹ̀ ẹ máa tún já cover mi lókè so I make sure pé everything is according to the standard so kòkòrè the big size àwọn eléèlélè so a máa ń ṣe gift box yìí nílà ìlélè àní kékeré depending on tí nǹkan oníkálukú bá fẹ́ a dẹ̀ tún partner pẹ̀lú àwọn èèyàn kò tó lọ́ní lásìkò ta ẹ̀ nínú ìlú ta bá fẹ́ gbéra wa ga bí bàbá wa tó wà lójú náà ṣe gbé mi ga òun pẹ̀lú àsìkò tán fún mi àǹfààní tán fún mi àní àwọn ọ̀dà ẹ̀hún tó ń ta oúnjẹ àmúlò tó máa wúlò fara tó ẹgbẹ́ tó máa fẹ́ ṣe healthy gift package tá máa package bọ̀ tí a máa fi tà fún Ramadan presently by ó promo Ramadan kan tá à ń ṣe àṣemọ́ pẹ̀lú oyin pẹ̀lú ògì pẹ̀lú àwọn kan padà fáwọn èèyàn tọ́jọ́ ń tayà tó ṣe mọ́ra ta kó so that àǹfààní instant one tó gbà pẹ̀lú fún pàjáwìrì bá lọ káàkiri oúnjẹ tó máa ti gbèrú náà á tètè pò wá lẹ́tọ̀ọ́. so àwọn tó wà ń lo òyìnbó àbí ẹni tó wà níbi Àbújá bí nǹkan kan téèyàn bá fẹ́ fún wọn ní gift yìí báyìí so dídí pálí yẹn lè gbé fún wọn bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni sà a ní gift. afẹ́fẹ́ fún ẹbí kan afẹ́ fún ìdílé kan. bẹ́ẹ̀ ni afẹ́fẹ́ àgbàlagbà afẹ́fẹ́ òbí wa afẹ́ fún olórí ìjọ wa afẹ́ fún bóyá kọ́sọ́mà wa hmm. tó ń ṣe dáadáa afẹ́ fún wọn lọ́dún a ní bọ́ọ̀sì ní kékeré a ní ní ńlá. ṣé kò wọ́n tù sá. rárá bọ́ọ̀sì eléyìí tóbi eléyìí twenty thousand naira. gbogbo tó wà náà yẹn twenty thousand gbogbo nǹkan tó wà bẹ́ẹ̀ yìí. <laughs> Only twenty thousand kékeré twelve thousand five hundred. ẹ̀ẹ́ gbogbo nǹkan ẹ̀ náà dẹ̀ ló wà ń bẹ̀. and a need different sizes síbẹ̀ so ó depend lórí tó kálukú bá fẹ́ bẹ́ẹ̀ dẹ̀ ni irú oyin kékeré yìí a máa ń ṣe tó yẹ pé tó bá yẹ kó fẹ́ ẹni tó fẹ́ fún yàn tó fẹ́ pọ̀ tó wọ́n fẹ́ tó máa design orúkọ wọn síbẹ̀ hmm. a lè bá wọn design tó máa design tí wọ́n pè é lè kékeré yìí sínú páàkì sixteen ló wà ń bẹ̀ hmm. two fifteen ni so easy láti fún hmm. wọ́n máa fi ṣe fún hamper láti fún tó bá dàbí pé òkè wọ́n fẹ́ kó jẹ́ ní box mo ṣe sọ wọ́n ní òkè i want a gift pack of just five thousand naira a ní fún olówó kéréje ká máa kó gbogbo nǹkan tí ó máa ṣàǹfààní tó bá ń tó bá fún gan lásìkò tá nàìjíríà tí nǹkan lè kú á mọ̀ pé ìkan máa pọ̀. now tó bá fẹ́ pe nọ́mbà yín ìjọba mi display address wọn yẹn tó bá fẹ́ pe nọ́mbà yín bóyá ní nàìjíríà ni o àbí labroad kí làwọn nọ́mbà tó lè pè yín sí. Number méjì ni wọ́n lè fi zero nine zero. plus two three four. bẹ́ẹ̀ni plus okay. two three four zero nine zero five five five five four six one three ṣé kí two tún hmm. zero nine zero five five five five four six one three ìtẹ̀wá tún lè pè ní àtẹ̀sẹ̀ nọ́mbà méjì ló wà lórí whatsapp ìkejì ta tún lè pè zero eight zero eight one eight zero seven nine eight zero eight zero eight one eight zero seven nine eight two. ẹ ṣe tó <laughs> yóò bá ní ìdú <laughs> púpọ̀ tó kí báyìí lọ́bẹ̀ ogun eléyìí ó pọ̀ ó dẹ̀ tó dùn kó dùn kó pọ̀ kó pẹ́ òní gbogbo wa náà máa ń tọrọ lọ́dọ̀ Ọlọ́run ẹni pé bíi kí sísítà yìí má pa ẹnu mọ́ pátápátá níná ó dùn mọ́ wa mọ́ ṣe ń ṣe àlàyé yẹn Eh, òyìnbó kan ní all that is worth doing at all is worth doing well gbogbo dáadáa bá ti fẹ́ ṣe kó mọ̀ dáadáa dáadáa kó tó ra wọlé eh, kó mọ̀ dáadáa kó tó ra wọlé ẹ ti mọ̀ pé nínú BGI TV àwa kì í bá wọn rè rà tí kò lọ́mọ nínú àwọn tá a máa ń gbé wá fún ìpolówó ọjà bí wọ́n jẹ́ àwọn tó jẹ́ pé wọ́n qualify tá a dẹ̀ mọ̀ pọ́n qualify. so a kì í de ìrà tí ò lọ́mọ nínú ó náà ló fà á tó fi jẹ́ pé tẹ́ bá gbọ́ bí sísá ìṣe ń ṣàlàyé látàárọ̀ ẹ rí i pé ó mọ ohun tó ń sọ lóòótọ́ wọn mọ nǹkan tó ń sọ èmi ò tiẹ̀ mọ̀ pé oyin ó ń dá ohun tó dánwó tó tó yìí wò tẹ́ bá fẹ́ ra ọ̀ríjìnà oyin tẹ́ ẹ̀ ní dá òtú ẹ̀ rárá tí ò ní kọ́nù kọ́họ nínú tí ò ní ni àbí ọ̀ríjìnà ẹ pe wọn ó double triple five eh, double five double five four six one three tàbí kẹ́ ẹ pè wọ́n sí zero eight zero eight two eight two eight zero seven nine eight two so correct eight one eight one ni eight eh, eh. one eight zero seven nine eight two zero eight zero eight one eight zero seven nine eight two ẹ pè wọ́n sí àwọn nọ́mbà yìí ẹ bá wọn sọ̀rọ̀ direct bẹ́ẹ̀ bá ṣe fẹ́ kí wọ́n gbé wá ni amẹ́ríkà lẹ́fẹ́ kán gbé ránṣẹ́ sí yín ni yúróòpù ni ṣé àwọn ará amẹ́ríkà náà lè rà. a ní kọ́sọ́mà ní germany a ní kọ́sọ́mà ní eh, canada a ní ní uk. ó parí. a ní ní nàìjíríà a ní short almost everywhere in kọ́sọ́mà kan láti fẹ́ fi páàkì yín ránṣẹ́ sí tó ní uae ní kàkà. Ah, eh. so ẹ ṣàpè nọ́mbà wọn lágbára ọlọ́run ẹ̀yin náà rí i pé ohun tí ẹ máa rà lọ́wọ́ wọn nǹkan tó jẹ́ pé ó ní ni tí kò ń ṣe just eh, oyin lásán àwọn oyin tí wọ́n tún po àwọn oríṣiríṣiríṣiríṣi nǹkan mọ́ nínú ẹ̀ ni ẹ gbìyànjú kẹ́rí pé ẹ pe nọ́mbà wọn bẹ́ẹ̀ bá wá rí pé ẹ pè mí màá fún yín ní nọ́mbà wọn ọ́ kí n bá yín pè wọ́n kí n kọ̀nẹ́ẹ̀tì yín mọ́ wọn oyin eléyìí odindi oyin lásán lélẹ̀ báyìí odindi oyin one litre rẹ báyìí nísìn tó dẹ̀ jọ original ó tiẹ̀ da, èmi náà èmi àti yín àjọ sọ̀rọ̀ torí ó gba àwọn nǹkan tẹ́ ẹ kà lẹ́yìn gbogbo ẹ̀lẹ́mí náà nídìí gbogbo wa náà ẹ jẹ́ kí á pè wọ́n ṣẹ́ẹ̀tì ẹ̀ ní páàkì tẹ níyì ó sóòdùn mọ́ mi gan-an páàkì yìí inú mi sóòdùn sí torí pé akọ́n fẹ́ gbé afẹ́ fi fúnyàn àwa náà ní program kan tá a fẹ́ ṣe nínú àwẹ̀ àwẹ̀ tó ń bọ̀ yìí àti ní program kan ní channel wa ẹ̀yin tí ẹ bá pè wọlé nínú àwẹ̀ yìí lágbára ọlọ́run mo promise yìí pé àwọn oyin yìí wọ́n máa wà nínú gift tá a máa fáwọn èèyàn a máa pa wọn a máa patronize wọn a máa fún àwọn èèyàn nínú àwọn yìí ẹ má wọrí ẹ rí i pé orin ọ̀ríjínà ó wà ní nǹkan tá fún yín torí àwa náà ó rà á lẹ̀ lọ́wọ́ wọn lénìí lénìí lénìí a sì tún ní kán bá a gbé wa débi pa lè pín fáwọn èèyàn so oníyanṣẹ́ ọlọ́kàṣogbò ẹ̀yìn tí ẹ bá wa ògbó yín náà là dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ètò ìlera lọ́rọ̀ òun náà ni ẹ wò tán yìí ètò ìlera lọ́rọ̀ òun náà lẹ wò tán yìí pẹ̀lú sista